olórin àgbà iṣẹ́ tún yá aláàjì kọ̀mọ́ndà ṣẹ́yìn kún ṣú àárọ̀ yìí gbogbo ayé lèmi ló tọ́ sí i o ẹni bá ní bẹ́ẹ̀ kọ̀ kó jáde kájọ ta kò àgbà tó lómi kì í pariwo pòlòfó ló máa ń dún gbàngbàngbàngbàngbàngbàngbà iṣẹ́ ni lójoojúmọ́ tí n bá sùn wọ́n lè jí n gbé kí wàá ló fẹ́ kùn mí lórun o ọmọ ti dà pọ̀ ń wọ́ọ̀dù àdẹ̀wà mórí jìnnà mọ́ góòlù yàtọ̀ sí pàǹdà bẹ́ẹ̀ ìyàtọ̀ wà níbẹ̀ o quality tẹ́rí yẹn ó yàtọ̀ sí quantity quality ara kọ̀mọ́ndà lójó kárí majority bó bá jẹ́ ti ká kọrin. wọn kì í bá mi ta kó olórin àgbáyé ó ṣe é bá forí gbárí àkàndá ní kọmọ̀ndà kámọ́kọrin ká tó ṣe wá sí èyí tí ó lámúlùmọ̀lá ẹni bá láyà ní kó ká lọ lẹ́yìnsábì fọ́ǹbù gbogbo olólùfẹ́ kọmọ̀ndà olórin àgbáyé gbogbo ìmùkí. orúkọ mi ni alhaji abdulrasaq yusuf bàbá tó bí mi ló ń jẹ́ yusuf orúkọ tèmi gangan ni abdulrasaq kọ̀mọ́ndà ó wá látọ̀dọ̀ àwọn tí ọlọ́run fún ní ojú inú láti jẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n rí àmì ọlọ́run nínú ayé kọ̀mọ́ndà wọ́n rí ògo ọlọ́run nínú ayé kọ̀mọ́ndà orí kan ni mo lọ ni mo pàdé àfàwà àgbà kan sheikh bushra láṣẹ́kà nílẹ̀ yorùbá nẹ́bì àwọn ni mo ṣe síkìrì lójú wọn lọ́dún náà ní àìmọye ọdún sẹ́yìn wọ́n wá wò pé ah bó o ti ń ṣe kí ni yóò sì kọ̀máǹdì ìjókòó yìí àwọn èèyàn sì sùn láti bẹ̀ kọ̀mọ́dà jáde àmọ́ lọ́dún náà mi tẹ̀lé gbọ̀ngbà tó yá mo parí bàbá wa mufti bàbá alájí àgbà torí lọ́dún yẹn mò ń wò pé àkọ́mọ́dà ah, bò láìsí chakincha láìsí kíní mìíràn so Baba, mufti tàná ṣé o sọ fíjọlá kamal mo wá ṣe síkiri níwájú wọn níbi tí ò sí irinṣẹ́ tí ò sí ìlú tí ò sí bàǹdẹ̀rẹ̀ bàbá yìí náà wá la ọkọ̀ ọ̀hún mọ́ mi lérí pé ó kọ̀máǹdì ìjókòlẹ̀ yìí látòní kọ̀máǹdà ló máa jẹ́ ó wá jẹ́ mọ̀ pókọ́ tí bàbá tọ̀hún fún mi àjásípò òun náà ni ọ̀nà àtijọ́ náà ni kọ̀máǹdà ti bẹ̀rẹ̀ a bí kọ̀mándà ní ìlú ìlọrin mo jọmọ bíbí ìlọrin mo dẹ̀ jẹ́ ọmọ gàǹbàrí òun ni àdúgbò mi bíi tí wọn bá fẹ́ wá mi síbẹ̀ so ọmọ ọkọ gàǹbàrí pọ́nbélé lágbolé kùlíà nílé sóró ibẹ̀ ni um, kọ̀mọ́ndà ó jẹ́ ọ̀kan lára àwọn olórin Islam so mo bẹ̀rẹ̀ orin kíkọ yìí látara pé mò ń jáná sí fún àfa mi ibẹ̀ mo ti discover talent ti ọlọ́mbòmí ní ẹ̀bùn orin náà ó ti jẹ́ rí. ìdojúkọ tí mo dojúkọ tó mì mí tí gbogbo ayé náà mọ̀ wípé ah ẹni yìí ní problem ó dẹ̀ rí challenges ìdojúkọ náà ní ọjọ́ tí Maulana Sheikh Suleiman Faruq Al-Miskin Billah mufti tóní tí wọ́n wò mí sọ̀sọ̀ ní twenty twelve tí wọ́n fún mi ní mọ́tò crv jeep tí àwọn ọ̀tá ọlọ́run àti láwí tí wọ́n sì wò wípé ní táwọn lè ṣe náà ni káwọn fi mọ́tò náà kí wọ́n fi dá mi lágara tí wọ́n jí mọ́tò náà gbé níta ilé wa so ó jẹ́ ìbànújẹ́ láńlá àti ìdojúkọ burúkú pé ẹni èmi tọ́lọ́hún ṣẹ̀ṣẹ̀ ń ṣàánú tọ́lọ́hún ṣẹ̀ṣẹ̀ ń gbàdúrà tí mo dẹ̀ nìkan tó di wèrè kí n lo mọ́tò yẹn ju ọ̀sẹ̀ mẹ́ta náà lọ táwọn ò lè fi jíngbé doni ìwé ń bẹ lọ́wọ́ mi doni kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ mi mo béèrè kọ́kọ́rọ́. ọjọ́ burúkú èṣù gbé mi mú lọ́jọ́ tí mo travel tí mo kó àwọn ọmọ mẹ́wàá sínú mọ́tò sienna tí bàbá kasmag fún mi lọ́dún náà à ń lọ abẹ́rẹ́ adé express ìbàdàn òun ni táyà mọ́tò yọ lórí eré à ń wo táyà lọ wájú báyìí tó yẹ pé kálukú ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nínú mọ́tò gba ọmọ tí mo kó dání pé tó a mọ ibi tó fẹ́ láǹdì sí èmi ò sì rí experience bẹ́ẹ̀ rí mo wá ń sọ fún afábùlùfàtáì ọlọ́run kó bá mi sàánú ẹ̀ òun ló wa mọ́tò lọ́dún náà múnà tẹ bírèkì tẹ bírèkì tẹ bírèkì àti táyà ti yọ wàdà táyà tó yín tẹ bírèkì ká dúró so táyà yẹn ó tún fẹ́ cause accident fún gbogbo àwọn mọ́tò tí wọ́n ń overtake wa because ó ń bá eré lọ àwa náà ò mọ ibi tó a fẹ́ land sí ah bí táyà yìí ṣe yọ jálẹ̀ nìyẹn bí mọ́tò yẹn ṣe ṣàṣẹ ní accident nù táyà yẹn wọnú gbó lọ yẹn yẹn ni àti ríìmù tá àti ẹ̀rí gbogbo ohun tó gbá táyà mú ló kán lọ́dún náà a sì fẹ́ fi mọ́tò lẹ̀ sínú gbó a ní láti wá padà sínú ìgboro Ọ̀yọ́ ká lọ wá ta ni ta lẹni tó lè ràn wá lọ́wọ́ tí ó wàá bá wa fíìtì tí ó jo kíní àwọn kíní led tó gba táyà mú àrí láti nǹkan bí aago mẹ́ta ọ̀sán a wà nínú igbó yẹn ó di mọ́ọ̀dàn bíi aago mẹ́rin òru látó ẹnìkan ṣoṣo tó sànù wa ọlọ́run ìjà kó sọ àwọn ajínigbé lọ́dún náà ọjọ́ kejì àárọ̀ ọjọ́ kejìlá tó rí mọ́tò yẹn ní tó bà mí nú jẹ́ jù làwọn olóde tí wọ́n pè wá pé wọn ò kí ẹ fẹ́ mi wá wọn ò tiẹ̀ kí ẹ wípé ẹni tá a pè dò ní wọn ò gbàgbọ́ pa lásìrẹ́ǹtì ni wọ́n bìlífù pé so àbá ẹ máa ń bà mí nínú jẹ́ pé tí n bá mọ̀ ní ìnígbà òde yẹn tí n bá sì mọ̀ mí ní kọrí sọ́nà torí pé tí kì í bá ṣe sàárà àánú ìtọrẹ àánú àti àánú ọlọ́run tá a rí gbà ọ̀tá wa ò bá bá accident yẹn lọ ni so òde yẹn máa ń jẹ́ òde tínú mi máa ń bàjẹ́ pé ta ló ní gbà á ta ló ní lọ. ah òde tí mo kò sóde tí mi ń gbádùn tí ọlọ́run bá ní kí n rí àgbékalẹ̀ orin tí àwọn èèyàn mọ̀mọ̀ mi ti máa rí gbé kalẹ̀ torí tó máa ń jẹ́ priority tèmi ti máa dòde mi ń wo owó mi ò dẹ̀ kí ń wo pé àbáwọn èèyàn ńláńlá wọn ti ń kó lójú agbo àbí wọn ti ń lọ n tó máa ń jẹ́ n tó máa ń múmú lẹ́mìí mi jù ni pé báwo ni màá ṣe kọ ohun táwọn èèyàn fẹ́ gbọ́ báwo ni màá ṣe rí mẹ́sẹ̀gì pass báwo lọ́lọ́run ṣe dùn mí nínú láàyè yìí tí àwọn èèyàn ní yín mú pé kí ni kọ̀ tá bá wá sọ pé tí mo dúpẹ́ fọlọ́run jù òun ni ọjọ́ àkọ́kọ́ tí mo dúró níwájú àwọn èèyàn tí mo fi iṣẹ́ yìí pé ń di iṣẹ́ yìí wọ́n ti ẹ̀ ná mi mọ́ká maulana shehu suleiman faruk almiskinu billah yá wọ́n ná mi mẹ́ka ọjọ́ náà ọjọ́ mọ́ lè gbàgbé ni torí látọdún náà twenty eleven lọ́lọ́run ti ń máàkì oore so òde òun jẹ́ òde tí mo dúpẹ́ fọlọ́run àbí ṣéjọ́ tí mo dúró níwájú senate president tí senate president ti ń wò mí báyìí bàbá bukola saraki tó wò mí pé ah òun ò béèyàn tó tóbi kan ni commander tó wá bá mi sọ̀rọ̀ bàbá sọmọ. So tó sì fún mi ní tí mo rí ọ̀pọ̀lọpọ̀ oore lára rẹ̀ ọjọ́ náà jẹ́ ọjọ́ má lè gbàgbé pé ah, èmi náà lẹ́gbẹ́ àwọn gọ́fúnà èmi náà lẹ́gbẹ́ àwọn àfa ńláńlá èmi náà ah, ní bàbá ọlọ́run kẹ́mi wá fún tírí mílíọ̀nù lójú àgbo ah, so àwọn òde pọ̀ tí ò ní máa dàbí ìgbà pé yàn ń ṣe ìgbéraga so òde tọ́lọ́run ti sàánù mi pọ̀ dáadáa. ìgbésí ayé tá à ń gbé yìí àpèjúwe tèmi fún ìgbésí ayé tá à ń gbé yìí ò tayọ pé ó dà gẹ́gẹ́ bí mọ́tò ni tó ṣe pé bó bá dá a dúró ó níbi tó ń lọ tí wàá sọ fún dírẹ́fà tó ń wà ẹ́ tó bá dẹ̀ débi tó ń lọ ó gbọ́dọ̀ bọ́lẹ̀ bó bọ́lẹ̀ wọn á jẹ́ bọ́lẹ̀ ń tú láàsì because wàá máa dààmú dírẹ́fà tó ń wà ẹ́ òníjó ẹlòmíì kó so èmi wo ayé yìí níwò pé ó bí bíntín àkàlùmínà khalil òun ní fi ń bí ń ti ń ju ní ti fi ń kéré lọ so bí wọ́n bá ti wà ń bẹ̀ ìwọ̀n bá ń tó bá ti mọ̀ pé ó ṣe tètè ṣe ń tọ́lọ̀ ń bá fi hàn ọ́ torí wípé bó pẹ́ bóyá wàá bọ́lẹ̀ nínú mọ́tò rẹ̀ tó bá yìí ti bọ́lẹ̀ nínú mọ́tò ń tó bá ṣe ń táìmù tó wà nínú mọ́tò yẹn òun làwọn èèyàn àwọn èrò táwọn wà nínú mọ́tò tí wọ́n bọ́lẹ̀ ni wọ́n á sọ lẹ́yìn rẹ̀ ńgbà tí wọ́n náà bá bọ́lẹ̀ àpèjúwe gbogbo tí mo sọ yìí ó dá lórí wípé tó bá wà láyé fi ayé yìí ṣe rere táìmù tó wà ń bẹ̀ tó o bá fi ṣe rere tó o bá ti lò ó tó o bá ti misuse ẹ̀ tó o bá kú nítorí bá ṣe náà wọn máa sọ lẹ́yìn rẹ̀ ayé ò sì ní bùn ọ́ kó o ṣàbùrú kan máa wá sọ wípé dáadáa ló ṣe rárá nítorí bá ṣe náà ni wọ́n sọ kí ni wọ́n wá fẹ́ ṣe kíkú tó dé kí lèmi fẹ́ ṣe kátìbọ̀ tán mi tó dé ìwọ náà máa bi ààrẹ léèrè pé ṣé tó o bá kú àbí tó bá tẹ̀ kó nínú ayé yìí ṣé ayé ó sọ tó dáa nípa rẹ wọ́n ṣépè fún ọ ni àbí wọ́n ṣàdúrà fún ọ. ní agboolé orin Islam tí ọlọ́run kádàá pé èmi àti ẹ tí a wà nínú ẹ̀ àbí àwọn tí wọ́n ń láǹfààní àti máa wò wá ojú méjì ló mú wa tí àwọn kan bá sọ wípé ìdàgbàsókè ń bá a já sí pé wọn ò mọ bí music ṣe wà lánàá so àbí kó ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ dé tá a bá sọ pé ìdàgbàsókè ń bá a já sí pé àwọn tí ìdàgbàsókè ń bá wọn lọ́wọ́ tá a wà inú ẹ̀ ó já sí pé àwọn tí wọn ò fojú di mídíà àbáwọn tí wọ́n sún síbi tí ayé sún sí bọ̀ pé generally ká tẹ̀ mọ́ sọ̀rọ̀ mídíà ìdàgbàsókè ò báṣẹ́ yìí o torí pé tó o bá ní ìdàgbàsókè ń bá ẹ jẹ́ á wo àwọn tí wọ́n ń bọ̀ àánú àwọn upcoming tèmi náà wà nínú wọn ni máa ń ṣe mí jù wípé ara àwọn aṣáájú wa tí wọ́n ti gba ten million lọ́wọ́ mákẹ́tà rí kò sí olórin náà lónìí mọ́ tó lè lóun tẹ́wọ́ gba ten million lọ́wọ́ mákẹ́tà ẹni tó ti gbà á rí tó gba five million gan ṣẹ̀ṣẹ̀ ti já wálẹ̀ so ìwọ tó ń gba three million wọ́n ti fi one point five lọ nínú ìwọ tó ń pe ààrẹ ní star ìdàgbàsókè ò bá ibẹ̀ náà ni wọ́n náà ti máa mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ yìí láti bọ̀ tá àbí òní wọ́n lọ́dọ̀ mi àti bọ̀ tá àrò ṣúọ̀ torí wípé tí ò bá ti sí nǹkan kan fún àwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n tún lè nígbà táwọn bá gbé e lẹ̀ táwọn náà lè dé bá tíṣẹ́ yóò máa bí oore fún wọn ìdàgbàsókè ò bá sẹ́yìn ń bàjẹ́ sí ni o ọ̀nà àbáyọbẹ̀ òun ni pé kí ni tí wọn náà ń kọ fáyé kí ni mẹ́sẹ̀gì tó wà lọ́wọ́ rẹ̀ ó ń pera rẹ̀ lólórin ọ̀gá ni àbọ̀ ipò ọmọọṣẹ́ ló yẹ kó wà amẹ́yẹ lómìnà ló ń pera rẹ̀ lọ́gàá bíi tèmi pé n ti ń fi ń pera rẹ̀ lọ́gàá lélẹ́rí a ò bún kò wá tó ń lórí ó èèyàn bẹ́ẹ̀ níjọ́ tí ẹ bá padà pàdé pẹ̀lú ẹni tọ́lọ̀ ń wọn náà máa ń sọ wípé oògùn lólò oògùn kí ni presentation tiẹ̀ sáwọn èèyàn wọ́n ní kẹjọ kọrin lórí nǹkan kan ìwọ ń a òun gba ọ̀nà z so kò lè jọra wọn láyé stẹ̀wé asahabu nari wọ́n asahabu lè jẹ̀nà asahabu lè jẹ̀nà tẹ̀ wọ́n mọ̀lẹ́ fáyín zoon eléri ibú bí ti tùnú àkùránì ní so lè jọra wọn a lè fi wọ́n wéra wọn ò jọra wọn ọmọ náà àtọmọ àlìjẹ́nà òun lẹni tí ó gbájúmọ̀ ń tọ́lọ̀ ń pè é lóòótọ́ o lè lẹ́bùn pọ̀ mójútó o tó o bá ti mojuto o ò lè meet up máwọn aṣáájú tá a bá wá ń wá ọ̀nà àbáyọ nídìí iṣẹ́ yìí n tó dáa fún ẹni tó ti wà lókè òun náà ni kóun náà máa rántí wípé òun kọ́ lòun wà ń bẹ̀ lánàá ó bọ́ lọ́wọ́ ẹnìkan lọ́lọ́run pé òun kí ni ṣe tètè fi jó nǹkan kalẹ̀ o dẹ̀ ran àwọn tí wọ́n bọ̀ lọ́wọ́ o bá sì gbà lọ́wọ́ rẹ mọ́ àwọn àwọn ni wọ́n ojú wo lẹ́mọ̀ fi wo ara yín so n tó lè ran iṣẹ́ wa yìí lọ́wọ́ òun ni káwa fún alára wa ká pọ́n iṣẹ́ wa yìí lé ká má fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ká dẹ̀ lo ìfẹ́ ká má jẹ́ kí ọ̀rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ kínní kan ẹgbẹ́ olórin islam eléyìí ẹ̀pinra yín eléyìí ṣe tiẹ̀ tọ̀hún ṣe tiẹ̀ òun kọ́ ló kàn ẹni ọlọ́run bá pè ìdásọ̀rọ̀ nínú ayé tóun náà ń du fútsọ rẹ̀ tó ní focus tó wà determine kò ní bá wọn jàjà tí ò ní àǹfààní nínú o àní ọmọ sẹ́gbẹ́ kẹgbẹ́ dáa àmọ́ májò ó jóyún náà ni ó jẹ́ priority rẹ jù jẹ́ kí iṣẹ́ tó ń ṣe jẹ́ kó múmú lẹ́mí rẹ mójútó pẹ̀lú àdúrà mójútó pẹ̀lú sàárà sí máa tọrẹ gbogbo ẹ̀dá tí o bá ti ní sàárà kò lè ráàánú gbà in tó lè ránṣẹ́ wà yìí lọ́wọ́ náà ni ká ọlọ́run náà la fi gbogbo ẹ̀ fún mo máa ń pe mímọ́ mímọ́ ọlọ́run mímọ́ fọba tó pọ̀ lóye pẹ̀lú ìmọ̀ ọba mi tó pọ̀ láàfọ̀mọ́ subahanakalahumma olórin àgbáyé kọ́mọ́ndà mo fi fún ọlọ́run mi àṣẹ tí ń jẹ́ èmi nínú nínú gbogbo ohun tá ń pè lábẹ́ mi gbogbo ohun tí ó sí náà rẹ̀ lòkù tí ó ní ìsẹ̀mí orúkọ ńlá tí jí gbọ́ dìde dìde dìde tìgì oko sinmi ọba ìrí tẹnìkan ò lè rí táwọn rí lára iṣẹ́ àmì apàṣẹ tẹnìkan ò lè yí ọba ńlá tí ń jẹ èmi mo gbà fún ẹ láti inú ọkàn mi títí tó fi dé inú ẹ̀mí lé ìsàlàwù muhanida kò sórogún fọlọ́run mi tabarakallahu mi máa fọba tí ń jẹ mi nínú ìròrí mo fẹ́ ṣe àwárí bọ́ ọlọ́run mi ṣe rí mo ronú orí orí ìṣ ṣùgbọ́n àpèjúwe ẹ̀ ni mo rí ìjúwe ọba mi kọjá òye òun sojú ọlọ́gbọ́n fìrí ìjúwe ọlọ́run kọjá òye ẹ̀dá òun sojú olóye fìrí fìrí fìrí ẹ tọ́karú àdẹ́dà wa láàyè lọ́run bẹ́ẹ̀ bá lè rí ṣé ẹ rántí pé Muhammadu ó ṣèrìn àjò lọ́bọ́lọ́run rí tòun ti bẹ́ẹ̀ sànà bìzọ́ pé òun fọ́ ojú yìí ojú kan ò lè rí ojú kan ò lè rọ́ ọlọ́run ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ẹ̀ la ó mọ rí. Ah, <laughs> àwo tí mo ti ṣe ìjọ wa ní òun làkọ́kọ́ rẹ́kọ̀dù tí mo ṣe tí mo ṣe fún bàbá wa Alhaji àgbà ẹlẹ́ẹ̀kejì álúbọ̀mù mi òun ni èyí tọ́lọ́run fi yọ mí kúò nínú ogun lọ́gọ̀ tó fi kí mi kú iṣẹ́ ibẹ̀ ni mo ti kọrin pé ó lè gbé mọ́tò mi òun là ń pè ní sáwà nìkan ni báwa ṣe ló tó tó milẹ̀ tí gbogbo ayé dẹ̀ bá mi rà èyí tó tẹ̀lé ni ọmọ àlọ́rin ọmọ àlọ́rin nígbà mo rí pé gbogbo àwọn ẹgbẹ́ mi ń kọrin kìlú wọn kí lèmi náà fẹ́ ṣe tí ó dáa jẹ́ kémi bẹ̀kan gbé orúkọ yẹn rù mo wá fọ́n rẹ́kọ́ọ̀dù náà ní ọmọ Ìlọrin èyí tó tó tẹ̀lé òun ni a fi tẹ̀sí sí i léyìí tó yẹ pé rẹ́kọ́ọ̀dù yẹn ló bí oyè tí bàbá wọn lọ́la ọba àlọ́rin tí wọ́n fún mi wípé ìwọ lolórin àgbáyé ìwọ náà ló tọ́ ká máa fún ní olórin àgbáyé torí wípé ńgbà náà iṣẹ́ yẹn bá ìlú lọ ó sì ṣiṣẹ́ ó pẹ̀tù sí i ti ń dàrú nínú ìlú tó sì fẹ́ kẹ́yìn sílẹ̀ alímì ńgbà náà iṣẹ́ tí mo ṣe àfitẹ̀sìn yẹn òun ló tún lù ṣe ńgbà táwọn kan ní ká má fi tẹ̀sìn ń lù tí Ìlọrin sì jẹ́ lu ẹ̀sìn iṣẹ́ yìí lọ́lọ́run fi kí mi lọ́dọ̀ ọba Ìlọrin tí wọ́n fi ní ìwọ lolórin àgbáyé èyí tó tó tẹ̀lé táwọn èèyàn mọ̀ òun náà ni ìbàjẹ́ ènìyàn kò dá sí ọlọ́run dúró ìbàjẹ́ ènìyàn òun ló tún tẹ̀lé lẹ́yìn rẹ̀ òun ni mo gbé rẹ́kọ́dù Kwara at fifty tí mo ṣe inú ẹ̀ mo ti ka gbogbo àwọn governors tí wọ́n jẹ nílọrin ọdún mélòó náà jẹ ìgbà wo náà débẹ̀ ta ló lọ́dún kan ta ló lóṣù mẹ́ta so nínú rẹ́kọ́ọ̀dù yìí ló wà tí mo ṣe lásìkò bàbá wa ìjọba Abdul Fatai gọ́vnà Megida lẹ́yìn rẹ̀ òun ni ayé ń kánjú ayé ń kánjú yìí òun ń bọ̀ láti àgbàlá aláṣẹ wa ọ̀gá wa àfisco films and record rẹ́kọ́ọ̀dù ayé ń kánjú lẹ́yìn rẹ̀ ìràwọ̀ àgbáyé eh, ìràwọ̀ àgbáyé mo ṣe lọ́dọ̀ alubarika marketer tí ń bẹ nídìí àpẹ́ iṣẹ́ tí mò ń gbà lérò lọ́jọ́ iwájú ó pọ̀ bí ọlọ́run ò bá ti pa ẹ̀mí torí wípé orin àfi tí ò bá sọ̀rọ̀ mọ́ láyé táwọn èèyàn sọ̀rọ̀ òun lolórin ò ní rórin kọ bọ́lọ́run ò bá rán olórin ní òun sọ pé kí lókùn tá a tún fẹ́ kọ èyí òun náà ni wípé nínú kọ́dà ogún pínpín ogún pínpín àwọn àfáà ni wọ́n máa ń sọ bó olólórin ṣe lè kọ lórin kí lọ́lọ́run sọ nínú ogún àwọn àwọn olóyè kan jogún ta ló lẹ́tọ̀ọ́ sógún ǹjọ́ máa lé lè jogún ẹni bí síta só lè jogún ẹni tí wọn ò gba ìyá rẹ̀ wọlé só lẹ́tọ̀ọ́ sógún ó wà nù tá a fẹ́ tọwọ́ bọ̀ bẹ́ẹ̀ ni so opó ó wà nù tá a fẹ́ tọwọ́ bọ̀ ta níyàwó rẹ̀ ó wà nù tá a fẹ́ tọwọ́ bọ̀ ọmọ òrukàn ó wà nínú tá a fẹ́ tọwọ́ bọ̀ bóòlù àti ìwẹ̀ jánábà olórin lè kọ lórin gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà nínú èrò kọmọ́ndà àmọ́ ìtẹ́bí àjẹwà náà ni mákẹ́tà ìwọ tó o bá sì ti ní mákẹ́tà tó o rí mákẹ́tà gidi gbé ọ bí ẹni tó o máa ṣe ni kò sẹ́nìkankan tó rẹ́dì mákẹ́tà wo ló fẹ́ fowó jóná kó kówó lé upcoming artist àwọn tọ́lọ̀ tó fi hàn tó ṣe pé tán bá gbé upcoming wọn di star ó ti sú àwọn náà látara ìwàkiwà tí àwa tá a jẹ́ olórin tá a ti wù sí wọn àbí látara ìwà tí ọlọ́run ní kí ìgbàgbé wa bọ̀ tí ọlọ́run bá yọ wá kúrò nínú ogun ìṣòro mákẹ́tà mákẹ́tà ni ìṣòro tí mo lè sọ pé mo níjù nínú ìgbésí ayé mi torí wípé ẹ̀bùn ń bẹ ọjà tá a fẹ́ tà ó wà ó wá kúta ló fẹ́ bá wa rà á kí wá ṣe páwọn èèyàn ò fẹ́ rà á ta ni ó bọ pákéjì ẹ̀ ta yóò fi rí ntọ́ ntà ìṣòro tá a ní nìyẹn kí ọlọ́run kó wọlé ayín kó sànù kọ́mọ́dà jù báyìí lọ. tí èèyàn bá fẹ́ darapọ̀ mọ́ mi ẹ lè gẹ́ẹ̀tì kọ́mọ́dà ní orí ẹ̀rọ ayélujára facebook mi gangan òun ni Yusuf Razak but page mi tó ti lè máa rá àwọn fídíò lóríṣiríṣi òun náà ni Alhaji Abdulrazak Yusuf Commander olórin àgbáyé one orúkọ page mi nù ó tẹ̀ tí ó kọ ohun tó gùn gbànànà so ní Instagram olórin àgbáyé lórí YouTube Commander olórin àgbáyé lórí TikTok olórin àgbáyé kò jù bẹ́ẹ̀ lọ commander salamu alaykum so phone number whatsapp number mi tí o ti lè bá mi sọ̀rọ̀ òun náà ni zero eight one thirty five fifty eight sixty twenty four zero eight one thirty five fifty eight sixty twenty four.